صلوا على النبي الكريم صلى الله عليه وسلم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله السميع العليم السميع العليم ọba olùgbọ́rọ̀ ọba onímọ̀ من الشيطان الرجيم كل lọ́dọ̀ شيطان ẹni ẹ̀kọ́ ẹni أبي ẹni ìparun ẹni ìṣẹ́bílé ẹni ìjùlókò bisimilayi rahman rahim àwa bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọpẹ́ ni fún ọlọ́run alhamdulilayi rabbil alamin ohun tí a fẹ́ bára wa sọ ní àṣálẹ́ yìí òun ni wípé ọlọ́run ọba ẹyọ̀kan ni àti pé ọlọ́run ọba tá a wí òun nìkan ni alágbára òun nìkan ni oníkápá òun nìkan ló tọ́ láti máa jọ́sìn fún òfin àti àṣẹ rẹ̀ nìkan la gbọ́dọ̀ máa tẹ̀lé àti pé ilé ayé tá a wà yìí àfọwọ́gbà fi sílẹ̀ tó o bá ń bẹ lónìí tá a fún ẹ ní àlàáfíà tá fún ẹ ní ọgbọ́n òye gbogbo ọgbọ́n rẹ gbogbo òye rẹ èrò rẹ àti àlàáfíà ara rẹ ó sin ọlọ́run ọba tá a wí. torí tó o bá ní ẹwà lónìí tẹwà rẹ bá ń dán tó ń dáwọ́ fúnra rẹ kan ń bọ̀ tí àwọ̀ rẹ̀ ó padà wá di ohun tí ó ṣá bó o bá lágbára lónìí ìgbà kan ń bọ̀ tó o ní ní agbára mọ́ ó padà wá di ọ̀lẹ bá a bá fún ẹ lọ́gbọ́n òye làákàyà ti èrò tàbí ìmọ̀lá fún ẹni lọ́jọ́ tòní àkókò kan ń bọ̀ tó o ní mọ nǹkan kan mọ́ ó padà wá di aláìmọ̀kan bá a bá fún ẹ ní ipò àkókò kan ń bọ̀ tá a gba ipò náà lọ́wọ́ rẹ̀ bílé ló bá kọ́ ni àkókò kan ń bọ̀ tó padà dẹni tí ò ní lélé lórí mọ́ àkókò kan ń bọ̀ tó jẹ́ pé a ó gba ilé náà lọ́wọ́ rẹ̀ èyí tó túmọ̀ sí pé a ó gbé ẹ e jáde kúrò nínú ilé náà wọ́n wàá lọ wá ibì kan ní ìta gbangba. ibi tí wọ́n lọ bò ẹ mọ́ wọ́n wàá da yẹ̀pẹ̀ lé ẹ lórí wọ́n wàá bò ẹ́ mọ́lẹ̀ bí ẹni gbèsò Allahu Akbar tó bá wá rí bẹ́ẹ̀ nígbà tó o ti wà ní ẹni tó ní agbára tó o sì wà lẹ́ni tó ní ọgbọ́n tó o wà lẹ́ni tó ní òye tó o wà lẹ́ni tó ní èrò tó ní làákàyè tó sì ní àlàáfíà o ò ṣe lo gbogbo ọgbọ́n rẹ gbogbo òye rẹ gbogbo èrò rẹ àti àlàáfíà ara rẹ kó o fi sin ọlọ́run ọba rẹ kí o fi sin olúwa rẹ kó o bá di ẹni tí ó padà wá jèrè nígbẹ̀yìn ayé rẹ. Suratu Zumar chapter thirty nine verse twenty one Suratu Zumar ayat ihda wa ishirun. Aya yìí láti ṣe àfihàn wípé ọlọ́run ọba nìkan ní í jẹ́ Ọlọ́run àti pé ilé ayé yìí àfọwọ́bá fi sílẹ̀ pẹ̀lú àṣẹ tọlọ́run ọlọ́run ọba ń sọ fún wa nínú sọ́rọ́tù Zumar báyìí wípé bisimilahi rahman rahim alam anala anzala samahi mahan. فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرع مختلفا ألوانه ثم يهيج فتروه مصفر ثم يجعله ختاما إن في ذلك لتكروه له للألباب. alam taro ìwọ anabi muhammad sallallahu alayhi wa sallam ṣe ó rí ni alam taro ó wòye ni ṣe àti ìfi yí ẹni nínú àlùkùránì yìí wípé anàláha dájúdájú ọlọ́run ọba azza òun lẹni náà anzala samai tó ń sọ̀ ọ́ kalẹ̀ láti sánmà máàhàn omi òjò fasalakahu yanabi'a fil ardi ọlọ́run wá ń sọ omi òjò náà kalẹ̀ fasalakahu fil ardi ó wá ń fi omi òjò náà ó ń jẹ́ kó wọnú ilẹ̀ lọ ó ń fi wọnú ilẹ̀ lọ ó ń bu omi ó ń fi bu omi rin ilẹ̀ fasalakahu fil ọlọ́run wá ń fi omi òjò náà ó ń tì í bọnú ilẹ̀ ìyànà bíra ó padà wá di orísun omi ó padà di ìṣẹ̀lẹ̀ òru àwọn omi tá a mú kó wọnú ilẹ̀ lọ yìí àwọn náà ni wọ́n padà wá di àwọn odò kéékèèké àwọn náà ni wọ́n sàn papọ̀ wọ́n di àwọn odò ńláńlá àwọn náà ni wọ́n wá padà wá sàn gba orí ilẹ̀ àti gba inú ilẹ̀ wọ́n padà wá padà sínú omi òkun. Allahu Akbar nínú omi tá a sọ kalẹ̀ láti sánmọ̀ yìí thumma yukhriju bihi sari'an èyí tá a bòrin ilẹ̀ omi náà yukhriju bihi sari'an òun là ń fi mú àwọn èso ń tá a gbìn àfi mú kí wọn ó jáde láti inú ilẹ̀ àti nǹkan míì irúgbìn tá a gbìn tó jẹ́ pé ọlọ́run ọba ló gbìn yín omi òjò yìí náà ni wọ́n mu òun ni wọ́n fi ń hù jáde láti inú ilẹ̀ bí àgbàdo bí ẹ̀wà bí ọkà bàbà bí jéró bí ìbẹ́pẹ bí ọsàn bí ọ̀gẹ̀dẹ̀ bí ọ̀pẹ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àwọn èso tá a wí àwọn irúgbìn tá a wí tí wọ́n ń hù jáde láti inú ilẹ̀ mọ̀kàtàlífẹ́n àlùwàdùhù ọlọ́run ọba tá a wí ó wá ṣe àwọn èso náà ní oríṣiríṣi àlùwàdùhù ó ṣe àwọ̀ wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ mọ̀kàtàlífẹ́n ó ṣe adùn wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ mọ̀kàtàlífẹ́n ọ̀nà tí wọ́n ń gbà á wù ó ṣe wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà tá à ń gbà ń gbìn wọ́n ó ṣe wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ àlọ́wánuhu ìrísí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni kábíyèsí ọlọ́run àwọn nǹkan tá a gbìn wọ̀nyí ìgbà tá a gbìn wọ́n tí wọ́n ń hù ó ń dá wa lọ́rùn àwọn àgbẹ̀ tó ní wọ́n inú wọn ń dùn torí pé àwọn nǹkan wọ̀nyí ń dá yọ̀ yọ̀ yọ̀ bí ẹ̀mí wọn ṣe fẹ́ tó bá padà wá dìgbà kan fún mà yàhíì jù. àwọn nǹkan tá a gbìn tí ń dá wa lọ́rùn yìí padà wá rọ yóò rọ yàyí ìjù ẹni tó ti tutù tẹ́lẹ̀ yóò padà wá di tó ń gbẹ fatarohu musfarura ìwọ náà wà padà wá fojú rẹ rí nítorí rí tẹ́lẹ̀ tó tutù tí ń dá ẹ lọ́rùn yóò wá di yóò wá yí ti ń ewé rẹ̀ ó máa wá pọ́n musarron ewé náà máa wá rẹ̀ dàálẹ̀ allah akbar fúnma ìgbà náà kátó wí kátó fọ̀ yèjì níta tí ń wò tó ń dá wa lọ́rùn tẹ́lẹ̀ yóò padà wá di ti rún yóò padà wá di ti kán pòpòpò yóò yóò padà wá di pé atẹ́gùn ń gbà lọ atẹ́gùn padà ń wá di tó ń di erùpẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tiẹ̀ wá yá àti ẹ̀ wá nírí nǹkan kan mọ́ ìyẹ̀pẹ̀ ló kù tá a máa rí kábíyèsí ọlọ́run oko tó jẹ pé ń jọ kínní àná tá a létí àlà rẹ̀ ti ń dá wa lọ́rùn tá a fọwọ́ dàdí òun náà ló wá di ìyẹ̀pẹ̀ kábíyèsí ọlọ́run ọlọ́run ní inna fi zalika ọlọ́run nínú gbogbo dájúdájú gbogbo ìtọ́ka sí òun ọlọ́run ọba yìí lẹ́díkọ̀rọ̀ ó ti tó ní ìwàásù ó ti tó ní àwòsòye ó ti tó ní àríkọ́gbọ́n ó ti tó ní ohun àrísàmì tá a fi máa ń mọ̀ pé ọlọ́run ọba nìkan ní ìjọ lóhùn àti pé ilé ayé yìí kò tó pọ́n àtọ̀ àfọwọ́gbà fi sílẹ̀ lè hú lọ́la alọ́bàá àwọn àwọn oníwàá mọ̀ ní àmì àwọn wo ni wọ́n wò ní àwòsòye àwọn wo ni wọ́n lè ronú àròjinlẹ̀ lórí ẹ̀ ọlọ́run ní ìwọ̀nba àwọn tá a bá dá ní onílàákàyè àwọn ni wọ́n rí ọ̀rọ̀ yìí tí wọ́n ronú lórí ẹ̀ tí wọ́n wòye sí ọ̀rọ̀ náà wípé ilé ayé yìí ò tó pọ́n káàárọ̀ lọ́wọ́ bá sìn òun náà lè pọ́n ẹ̀ torí pé gbogbo ìgbà tó wù tá a bá lò láyé á padà kú ọbẹ̀ ìjọ gbogbo ń tá a wá a padà fi ilẹ̀ tá a bá ti lè fi sin lọ́hùn níwọ̀n àgbà tá a wà lálàáfíà tó yájá sí pé a padà wàá tán mọ́ àwọn nǹkan tá a ní ìlójú kò ní í já sí èrè kankan fún wa lọ́wọ́ àlèkè ọ̀ Allah akbar ó ní túmọ̀ wípé ọlọ́run ń tọ́ka sí fún wa inú àyà yìí pípé ìrẹ́ anábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá anabi muhammad sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam pé alam taro ìwọ anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀ rí ni ya muhammad alam tukhabbar ya muhammad ṣé àti ìfún ẹ ní ìrònú fil qur'an inú alukur'an yìí alam ta'lam ṣé ọ̀ tí ma anna ọlọ́run ọba azza anzala minas samahi mahan òun lọ́ba tí ń fi ìkápá àti agbára rẹ̀ sọ omi òjò kalẹ̀ láti sánmà mahan omi tí wọ́n ń tọ́ka sí ń bẹ̀ wàhúwà lè mọ́tọ̀ omi òjò ni fasalakahu yanabi'a fil ardi ọlọ́run wá ń mú kí omi òjò yìí kó máa wọnú ilẹ̀ lọ bó ṣe wá ń wọnú ilẹ̀ lọ ó wá di Yànábíà òun náà ló domi ìṣẹ̀lẹ̀ rú Yànábíà òun náà ló di ìsun ọ̀pọ̀lọpọ̀ odò ó di àwọn odò kéékèèké àwọn odò ńláńlá tí wọ́n wá ń sàn papọ̀ wọnú ilẹ̀ wọ́n wá ń sàn án lọ sínú omi òkun padà Allahu Akbar. ọlọ́ni adakhalẹ̀hu. amukiomi náà amukowọnú ilé lọ amukanahu nabẹrẹ amukodi ìṣẹ̀lẹ̀ rú fọjẹẹlẹ mínihùlẹ ẹyùnà àwa padà wa sọ omi tó wọnú ilé yìí a sọ di omi ìṣẹ̀lẹ̀ rú omi ti ń sun jáde wọlé anahàrọ òun náà la padà sọ di àwọn odò kéékèèké. fílẹ̀ àròdè lórí ilẹ̀ àti àwọn odò ńláńlá wàhídùhà ìkànnú àwọn omi tó wọnú ilẹ̀ yìí òun náà ló padà di ń tà ń pè ní yamburin omi ìṣẹ̀lẹ̀ yamburin omi tí ń sun jáde tí ó máa sun wá wá wá wàhúwa máa jáàṣà mí nàlá gbogbo omi tẹ́ ẹ bá rí tí bá ń sùn jáde láti inú ilẹ̀ látara omi òjò tí ọlọ́wọ́n bá rọ̀ la kalẹ̀ láti sánmà ni Allahu Akbar kullu nadijun bóyá ẹ wá rí omi tí gbogbo ilẹ̀ tẹ́ ẹ bá rí pé ó ń rin ó ń sun omi jáde àbí pé gbogbo koríko tẹ́ ẹ rí pé ó ń tutù látara ń tọ́lọ́wọ́n bá ń sọ kalẹ̀ láti sánmà ni. wà máa hàn fìlàhàròdè gbogbo omikómi tẹ́ ẹ bá rí lórí ilẹ̀ yìí o mina sánmà yìí láti sánmà ló ti wá. Allahu akbar mina sánmà yìí nazala àti sánmà láti sọ̀ kalẹ̀ wà máa hàn fìlàhàbàrì omi tẹ̀ ń rí nínú kànga tẹ̀ ń pọn yìí àtàrà omi òjò tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ láti sánmà tọ́lọ́wọ́n bá kọ̀ tí ọ̀bá rọ̀ jò ẹ̀yin náà rí i pé omi kànga yín ò padà gbẹ ẹ na ìfami sínú kànga ẹ ní rí omi kankan pọn kábíyèsí ọlọ́run Allahu Akbar tó túmọ̀ sí pé àánú ọlọ́run ni òjò tí ọlọ́run ọba mú wá láti sánmà ìkẹ́ ọlọ́run ọba ni làágbàr wọ́n ní mina samahi nazala àwọn omi tá à ń pa nínú kànga wáṣẹ́ àti sánmà láti sọ ọ́ kalẹ̀ lẹ́yìn ìgbà náà thumma yakhriju bihi zar'an ìgbà tó lọ́wọ́n bá ti mú kí omi náà kó wọnú ilẹ̀ àwọn kóró tá a gbìn àwọn èso tá a gbìn bíi jéró bíi ọkà bàbà bíi àgbàdo bíi rèé àwọn nǹkan tá a gbìn wọ̀nyí omi tá a bá wá rọ̀ sórí ilẹ̀ àtẹ̀gẹ́ tá a gbìn àwọn ni ó padà mú kí nǹkan náà kó hù jáde láti inú ilẹ̀ omi tọ́lọ́run bá sọ̀kalẹ̀ láti sánmà ni ó mú kí nǹkan náà hù jáde láti inú ilẹ̀ ẹ rí i pé lákòókò ẹ̀rùn tá a bá gbin àwọn nǹkan wọ̀nyí wọn ò ní hù ìgbà tọ́lọ́run ò tí ì rọ̀jò ni ò ní jẹ́ kí wọ́n hù. ọlọ́run wá mú kí nǹkan náà wò jáde nígbà tá a bá sọ omi kalẹ̀ láti sánmà mathalan qudrawat àpẹẹrẹ àwọn nǹkan tí ń wù jáde láti inú ilẹ̀ òun náà làwọn ewébẹ̀ kathawmi bí àwọn àlùbọ́sà aáyù batoto àbí potato tá à ń pè ní òdòkú tòmáàtì àbí tòmátò fòlòfòlò àbáta pẹ́ẹ́dẹ̀s àbí àwọn ìwà baslet kìrìsóf bíńjà àwọn èso lóríṣiríṣi bíi àlùbọ́sà èyí tó dàbí ẹ̀jẹ̀ bíi kùkúmbà kàyàr jazron bíi carrot gbogbo nǹkan wọ̀nyí àti inú ilẹ̀ ní tí ń wù ú jáde gbogbo ẹ̀ nínú èso tí Ọlọ́run ọba pèsè fún wa ká máa jẹ ni. gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́wọ́n bá mú wá láti inú ilẹ̀ yìí òun náà là ń jẹ tá a fi ń ṣẹ̀mí a sì ń mu omi tí ọlọ́wọ́n bá ń sọ kalẹ̀ láti sánmà òun náà la fi jẹ́ ẹni tó ní okun lára láti máa ṣe gbogbo nǹta ń ṣe torí ẹni tí ò bá jẹun tí ò bá mu kò sí ní tó lè ṣètò kò ní ní agbára kankan sábà bẹ́ẹ̀ ọpẹ́ tọ́ ọlọ́wọ́n bá tá a wí tó ń pèsè àwọn ìjẹ àti ìmu wọ̀nyí fún wa ọlọ́wọ́n ní mukhtalifan alwanuhu àwa ṣe àwọ̀ àwọn nǹkan wọ̀nyí ní ọ̀tọ̀ọ̀tọ̀ mukhtalifan ọ̀nà tá à ń gbà ń gbin àwọn èso kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn àpẹẹrẹ gẹ́gẹ́ bí iṣu tá a bá fẹ́ gbìn á gé wọn ni á pa á lébù ni iṣu náà tá hú láti ilẹ̀ òun náà láà bí èbù tá a wàá gbìn ẹ wo ẹ̀gẹ́ igi rẹ̀ òun là ń gbìn kábíyèsí ọlọ́run òun náà la wá gbìn sínú ilẹ̀ ló padà wá hu ẹ̀gẹ́ tí ó padà wá ta sínú ilẹ̀ á wá hu jáde láti fi ṣe gàárì á fi ṣe fùfú àti láfún àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá à ń lo ẹ̀gẹ́ fún fún àǹfààní àwa ẹ̀dá ènìyàn tọ́lọ́wọ́n bá fún wa ní ọpọlọ rẹ̀ láti máa lò ó àti ọ̀nà tá à ń gbà tọ́jú àwọn nǹkan wọ̀nyí tí òfin ní bàjẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n ọba jogun ọpọlọ náà fún wa ọpẹ́ tó sí ọlọ́wọ́n ọba náà eléyìí ló fi hàn wá pé ó di dandan láti sìn ọlọ́wọ́n ọba náà ọba tí ń fún wa ní gbogbo nǹkan wọ̀nyí Allahu Akbar mukhtalifan alwanuhu àwọn nǹkan ọ̀gbìn tí ọlọ́run ní kó hù jáde láti inú ilẹ̀ yìí ẹ wò ó bí ọlọ́run bá ṣe ṣe àwọn àwọ̀ wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ Allahu akbar thumma ambata bitalika ọlọ́run ọba wa ń mú kí àwọn èso kó máa wù jáde àwọn irúgbìn kó máa wù jáde bitalika al-maa látara omi tí ọlọ́run ọba ń sọ kalẹ̀ láti sánmà alladhi anzalahu minas samai látara omi tí ọlọ́run ọba ń sọ kalẹ̀ láti sánmà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí fi ń hù jáde tọ́lọ́wọ́n ọba sọ omi kalẹ̀ wọn ò ní wò wọn ò gbẹ sínú ilẹ̀ kì bá àjáwa náà la gbẹ wọn kábíyèsí ọlọ́wọ́ fọ̀jẹ́rẹ́lẹ́hu fẹlọ́hàrúdí ẹ̀yúnà inú omi tọ́lọ́wọ́n ọba sọ kalẹ̀ láti sánmà yìí àwọn náà ni wọ́n di ìṣẹ̀lẹ̀ rú ni wọ́n di orísun omi tí ń sun jáde láti inú ilẹ̀ ọlọ́run wá ń fi omi yìí mú jáde sáré ẹ̀yìn àwọn irúgbìn tá a gbìn mọ̀kítẹ́lifán alùwàlùhù èyí tó wáá ṣe àwọ̀ wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ yẹ̀ẹ́ni kí ni túmọ̀ anuwaahin mọ̀kítẹ́lifát àwọn èso kọ̀ọ̀kan ọlọ́run bá ṣe èso kan ní o irú kan náà ní o ṣùgbọ́n a àwọ̀ wọn àṣelọ́tọ̀ọ̀tọ̀ kábíyèsí ọlọ́run yàtọ̀ sí pé èso yìí wọ́n yàtọ̀ síra wọn ní ìrísí àwọn tó jẹ́ pé ìrísí kan náà ni àwọ̀ wọn àtúnṣe lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wípé ìbẹ́pẹ ìrísí ìbẹ́pẹ kò jọ ti ọsàn ìrísí ọsàn kò jọ ti àgbálùmọ̀ ìrísí àgbálùmọ̀ kò jọ ti ọ̀gẹ̀dẹ̀ ìrísí ọ̀gẹ̀dẹ̀ kò jọ ti àgbọn àmọ́ nínú àwọn èso tá a pè ní ọ̀gẹ̀dẹ̀ yìí náà mọ̀kítàlẹ́fàn alẹ́wàálò àtúnṣe àwọ̀ tàwọn gan lọ́tọ̀ọ̀tọ̀ tá a bá ní ká máa ka irú ọ̀gẹ̀dẹ̀ tó wà àkábíyèsí ọlọ́run á lè kà á tán. Allahu Akbar bẹ́ẹ̀ lọ́sàn tá a bá ní ká máa ka iye tó wà á lè tá a bá ní ká máa ka iye ẹ̀wà tó wà á lè àwọn ẹ̀wà kan òun ni wọ́n ń wù bí igi tó pé a máa já èso lórí rẹ̀ ni àwọn ìwà kan ni wọ́n ń fà nílẹ̀ àwọn ìwà kan ló jẹ́ pé agungìso ni wọ́n lóríṣiríṣi lọ́lọ́wọ́n bá dá wọn. Allahu Akbar antat wa sha'ir wa zamzam wa azr wa aruz ẹ wo àwọn alikama ẹ wo ìrẹsì àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀kàtàlífàt tí àwọ̀ wọn yàtọ̀ síra wọn mọ̀kàtàlífàn alwanuhu hububahu àwọ̀ tọ́lọ́wọ́n bá dá sí àwọn tá a wí yìí lára yóò jẹ́ kó máa dá àwa gan tá ń jẹ́ kó dá wa lọ́rùn kó máa wù wá mọ̀fẹ́lẹ́ ni àpẹẹrẹ irú nǹkan bẹ́ẹ̀ òun ni zurot òun ni àgbàdo àgbàdo tẹ́ rí yìí bẹ̀láwọn ní làásùfàr àgbàdo mi wà aláwọ̀ yẹ́lò aláwọ̀ pupa rẹ́sùrẹ́sù wà làásùwàdì tẹ́ bá bú àgbàdo mi tẹ́ bá rí yóò dúdú ni kábíyèsí ọlọ́wọ́ wàlà wà abiyadu láwùnà ìmíyìí sì wà tó jẹ́ pé ó funfun ó funfun kí ni wọ́n báyìí ó funfun pín tẹ́ ẹ bá rí báyìí pé ah, ah àgbàdo yìí mọ̀ funfun abiyadu lawolo wà á kàdọ̀rọ̀ yóò tún yà yín lẹ́nu pé inú àgbàdo gan á tún rí èyí tí kóró rẹ̀ tó dàbí aláwọ̀ ewé iṣẹ́ ọwọ́ ọlọ́run ọba tá a wí náà ni fúlù bẹ́ẹ̀ ni ẹ̀wà ẹ̀wà tá à ń jẹ ọlọ́run dá wọn lóríṣiríṣi ni a lè káyé ẹ̀wà tó lóun ọba dá adùn rẹ̀ àtúnjẹ́ kó yàtọ̀ síra wọn bẹ̀láwọ́nì la asfar èmi yìí wà tó jẹ́ pé aláwọ̀ pupa rẹ́súrẹ́sú báyìí wàlà aswad àlà asfar ìyẹn tọ́ka sí bí aláwọ̀ ìyeyè báyìí wàlà aswad ètò ń bẹ nínú ẹ̀wà tá a ṣe ní àwọ̀ dúdú wà á bí ẹdùn láwùn èmi ìsìn bẹ nínú ẹ̀wà tá a ṣe ní aláwọ̀ funfun. wàákàdọ̀rọ̀ èmi ń bẹ nínú ẹ̀wà tó jẹ́ pé aláwọ̀ ewé ni arúzò ẹ̀wọ̀ ìrẹsì mọ̀kítàlífọ́n alùwàlùhù àwọn ìrẹsì náà á tún ṣe àwọ̀ wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀láwọ́ nílá asfà èmi ń bẹ nínú wọn tó pé aláwọ̀ yìí ni wàlá haswad ètò ń bẹ nínú ìrẹsì tó jẹ́ pé ó tún dúdú Akbar. táwọn èèyàn ò ní fẹ́ jẹ látara dúdú rẹ̀ wàhábíyàd ńbẹ nínú ìrẹsì tá a ṣe ní funfun wàhákàdọ̀rọ̀ ńbẹ nínú ìrẹsì náà tó tún jẹ́ pé àwọ̀ rẹ̀ bí àwọ̀ ewé ni iṣẹ́ ọwọ́ lọ́wọ́ bàtà wíì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tufa kàtàmọ́rọ́ ti tufa apu apu tá à ń jẹ bẹ̀láwọ́ nílá asfar èmi ń bẹ tó jẹ́ pé aláwọ̀ ìyẹyẹ wal aswad apu dudu òun náà tún wà wà á bí ẹdùnlá ònà apu tó jẹ́ funfun wà wà á apu tó jẹ́ aláwọ̀ ewé wà iṣẹ́ ọwọ́ ọlọ́run ọba tá a wí náà ọlọ́run tó wá ṣe adùn wọn ó yàtọ̀ síra wọn títóbi wọn ó yàtọ̀ síra wọn ọlọ́run tó wá fún wọn ní ọlá jura wọn lọ kábíyèsí ọlọ níbi jíjẹ àti níbi nínífẹ̀ẹ́ sí. Si Mausun bẹ́ẹ̀ náà lọ̀gẹ̀dẹ̀ zaitun bẹ́ẹ̀ náà ni igi olifi èso olifi abitọpẹ samarotibrotocol àwọn ọsàn lóríṣiríṣi tọ́lọ́wọ́n ọba dá mélòó ni iye ọsàn tọ́lọ́wọ́n ọba dá a lè kà á tán inú rẹ̀ lemon òun náà ni ọsàn lemon láìmọ̀n bẹ́ẹ̀ náà ni lime tá à ń pè ní ọsàn wẹ́wẹ́ ẹ rí i pé adùn wọn ó yàtọ̀ síra wọn èmi dùn nínú àwọn ọsàn yìí èmi kan lẹ́nu Allahu Akbar iṣẹ́ ọwọ́ ọlọ́run ọba tá a wí ni o ọlọ́run fi wá ń sọ fún wa nínú àlùkùránì yìí kan náà ó ní ẹ máa kíyèsí àwọn èso tó wọn ọlọ́run ọba dá wọn yìí o òun fún wọn ní ọlá jura wọn lọ òun fún wọn ní adùn jura wọn lọ ó tún wá ń sọ fún wa wípé yusukọ min ma'i wahid ẹ wo àwọn èso tí ọlọ́run ọba dá lóríṣiríṣi ó ṣe adùn wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ ìrísí wọn ó ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ ó jẹ́ kí wọ́n tóbi jura wọn lọ ó tún fún wọn ní ọlá jura wọn lọ ó fún wọn ní àpọ́nlé jura wọn lọ ó fún wọn ní pé kí a nífẹ̀ẹ́ sí ìkan ju ìkan lọ Allahu Akbar Allahu Akbar ẹni tí àwọn èèyàn kan tí wọ́n nífẹ̀ẹ́ sí ó lè má jẹ́ pé àwọn ará abòmíì wọ́n nífẹ̀ẹ́ sí bọ́dọ̀ wọn bá ṣe wá ṣe lóríṣiríṣi ni òun náà ni tá à ń sọ nípa ọsàn samaratul burtuqal èso ọsàn bẹ́ẹ̀ ṣe rí yìí ọlọ́run ṣe ní mọ̀kátálífàn aluwaado ó ṣe wọ́n ní àwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìrísí wọn gan ó tún ṣe lọ́tọ̀ọ̀tọ̀ bíi lemon èyí tá à ń pè ní lemon lemon èyí tá à ń pè ní lime ọsàn wẹ́wẹ́ adùn wọn ò jọra wọn tangerine adùn rẹ̀ náà ò jọ ti lemon bẹ́ẹ̀ sì ni kò jọ ti lime àwọn míì dùn inú àwọn ọsàn wọ̀nyí àwọn míì sì kan lẹ́nu inú àwọn tó tún wá kan náà kíkan wọn ó tún wá yàtọ̀ síra wọn Allah akbar ó tún lágbára jura wọn lọ bẹ́ẹ̀ sì ni ìwúlò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni Allah akbar ọlọ́run dá àwọn nǹkan wọ̀nyí fún àǹfààní wa fún jíjẹ àti fún ìwòsàn àrùn ara kábíyèsí ẹ lọ lọ́lọ́run fi ń sọ fún wa nínú Suratu Ra'd àyá ẹlẹ́ẹ̀kẹrin wípé wọ̀fọ̀lá arọ́dẹ kìtẹ́rìn mùtàjà wọ̀rọ̀ọ́dún wọ̀jà dáàtún min àìnáàbì wọ̀zàrìrìn wọ̀nàkìlù sínú wàánù wàgóyọrù sínú wàánù. يسقى بماء واحد ونفضل بعدها على بعد في العقل إن في ذلك لآيات لقوم يعقلون الله أكبر ẹwọ́n lọ́ba ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà ṣùgbọ́n ní ṣókí n ta fẹ́ lò ń bẹ̀ ni pé gbogbo àwọn ìtọ́kasí wọ̀nyí yusqa bimahin wahidin yusọkọ bimahi na wahidi ɛwɔ ọsàn tá a tọ́ka sí ɛwɔ adùn wọn ɛwɔ ìwò kíkà wọn bẹ́ẹ̀ sì ni omi òjò kan yìí náà ńlọ́rọ̀ sí gbogbo wọn allah akbar omi òjò kan yìí náà ńlọ oríṣiríṣi àwọ̀ jáde omi òjò kan yìí náà ló oríṣiríṣi adùn jáde omi òjò kan yìí náà ló oríṣiríṣi èso jáde kábíyèsí ọlọ́run. ẹ̀kọ́ wà nínú eléyìí láti mọ̀ wípé ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ni tá a bá ní ká máa káyé ìkẹ́ tọ́lọ́run ọba ń ṣe fún wa lórí ilẹ̀ yìí a lè kà á bí ṣe wá ń bọ́ ẹni rẹ bẹ́ẹ̀ náà ní ń bọ́ ẹni ibi ṣùgbọ́n o gbogbo tá à ń jẹ wọ̀nyí tó jẹ́ àlàáfíà fún wa tá a fi ń ṣomi ara tá a fi ń gbádùn wọ̀nyí ọlọ́run ò torí nǹkan kan fún wa o bí kò ṣe wípé ká lè bá a máa wá sin òun ọlọ́run tá a bá wá kọ̀ tá a bá sin ọlọ́run ọba tá a wí a jẹ́ aláìmoore sọlọ́run ọlọ́run ó sì gbé wá léèrè lọ́wọ́n àlèkè àwọn gbogbo ń tá a bá jẹ pátápátá á béèrè lọ́wọ́ wa o kábíyèsí ọlọ́run gbogbo ń tá a fún wa jẹ tá a fún wa mu gbogbo ẹ̀ la béèrè á ṣe ìṣòro lórí ẹ̀ lọ́wọ́ àlìkìyà ọmọ. ibi tá a wá ń bá ọ̀rọ̀ lọ ni wípé ọlọ́run ní gbogbo nǹkan wọ̀nyí òun ṣe é ní adùn wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ sẹ́mà ìyá yìí jù lẹ́yìn ìgbà náà bá a ṣe gbìn wọ́n gẹ́gẹ́ bí olóko tá a rí nǹkan tí ó hù jáde tó so èso jẹ̀gbìnì tínú wa ń dùn bá padà wá dìgbà kan kò lọ títí ni yahiju yóò padà wá rọ yahiju yóò padà yí padà yàtàgò yọrọ yóò yí padà yóò rọ ewé rẹ̀ ọmọ rẹ̀ dálẹ̀ fàtàrọ homosfọrọ lójú wa náà láti rí wípé ó di ti ń pọ́n ẹni tó ti dúdú mẹnimẹni tẹ́lẹ̀ ti ń dá wa lọ́rùn ọwọ́ padà wá di ti ń pọ́n. بعد qudurat بعد qudurati لين ìgbà tó ti fìgbà مني dúdú mẹ́nimẹ́ni ó padà wá di tó pọ́n ewé àgbàdo yìí náà wàá rí i pé ewé rẹ̀ ti pọ́n ó ti di yẹ́lò ń lọ bí pé yóò padà wá di tí ó máa rún nìyí. thumma yaj'aluhu utaman lẹ́yìn ìgbà náà ẹ rí i pé ó di ti ń hùtọ́ ọmọ yóò máa wá kán pó òpó hùtọ́ ọmọ tó bá tiẹ̀ wá dìgbà kan ẹ rí i pé ó ti padà wá ṣubú lulẹ̀ bó ti wá ṣubú lulẹ̀ ẹ rí i pé ikán máa wá jẹ àwọn kòkòrò máa jẹ díẹ̀díẹ̀ tí ó padà wá di yẹ̀pẹ̀ bátẹ́gùn bá fẹ́ yóò padà wá di pé atẹ́gùn gbá wọn kúrò lórí ilẹ̀ ibi tá a ti gbin àgbàdo sí tẹ́lẹ̀ tá a dúró létí àlà tá a fọwọ́ dáàdì tí ń dá wa lọ́rùn á padà wá rí i pé kò sí nǹkan kan bẹ̀ mọ́ Allah akbar gẹ́gẹ́ báyìí nígbésí ayé àwa ẹ̀dá ènìyàn tá a bá bímọ tó wà ní kékeré ẹwà rẹ̀ ó máa dá wa lọ́rùn díẹ̀díẹ̀ ọmọ náà máa dàgbà yóò di pé ọmọ náà di ẹni tó náà lọ́gbọ́n tó lóye allah akbar n tá a kọ pé yóò wáá ṣe láyé yóò máa ṣe ọmọ náà padà wá dẹni tóun náà ń bímọ ẹni tó ti lágalẹ̀ tẹ́lẹ̀ yóò padà dẹni tí ò lágalẹ̀ mọ́ ẹni tó ti lágbára tó lè sáré síwájú sáré lọ sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò padà wá dẹni tó jókòó sí ojú kan ẹni tó ti ní kápá tí ń gbé èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lè gbé èèyàn pọ̀n láàrin ibùsọ̀ méjì tí ó sì ní máa pò gbé nǹkan kan allah akbar kò wá ní ní agalẹ̀ mọ́ yóò padà wá dẹni táwọn ẹlòmíì tí wọ́n ń gbé allah akbar ẹni tó lè jẹun dáadáa tẹ́lẹ̀ ìgbà kan ń bọ̀ tí ò ní lè jẹun mọ́ ẹni tó lè mumi dáadáa tẹ́lẹ̀ tó yẹ pé ìgbà kan ń bọ̀ tó yẹ pé omi díẹ̀ ni ó máa mu ẹni tó lè sùn dáadáa tẹ́lẹ̀ ìgbà kan ń bọ̀ tó pé yóò sùn kò ní róorun sùn mọ́ allah akbar eegun rẹ̀ ó máa wá ju díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ báyìí náà làwa náà bó ṣe lè wò ká pẹ́ láyé tó ọjọ́ kan náà là á padà lọ gbogbo ń ta wá ní ilé la ní ni ọkọ̀ la ní ni gbogbo ẹ̀ láwa fi sílẹ̀ yóò padà wá di tẹlòmíì ẹni tó kọ́lé ńlá táwọn èèyàn wo ilé náà tí wọ́n ń kí ajé kúrò kalẹ̀ àní sin sínú ilé náà wọ́n padà gbé jáde síta wọ́n wà lọ bò mọ́lẹ̀ ń kan Allahu Akbar gẹ́gẹ́ bí àwọn arúgbìn tá a gbìn jọ́ kínní àná tó dúdú ti ń dààyàn lọ́rùn tó padà wá di yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ làwa náà padà di yẹ̀pẹ̀ o kí wọ́n á lókun tá a bá wá jẹ́ ẹni tó ní ọgbọ́n tó ní làákàyè tó ní èrò ó túmọ̀ sí pé gbogbo tọ́lọ́run bá jogún fún wa ní àlàáfíà ká fi jọ́sìn fọlọ́run èyí lèyí tí ó jẹ́ èrè fún wa lọ́wọ́n àlèkìyà ọmọ ọlọ́run fi ń sọ fún wa pé nínú àwọn ìtọ́kasí yìí ó ń tọ́ka sí fún wa pé kazalika dunya.